olólùfẹ́ don't you know I love you. ah oh sẹ́ni bá àwọn olólùfẹ́ mi báyìí ah ó ga o olólùfẹ́ don't you know I care. <laughs> bẹ́ẹ̀ ni orí ètò bàbá ètò náà la ṣì wà ah abala tá a dẹ̀ wá yìí náà ni mo pè ní abala eré ìfẹ́ ṣùgbọ́n kí n tó lọ sínú eré ìfẹ́ ẹ̀ káwọn olólùfẹ́ méjì yìí kan tó ṣeré ìfẹ́ fún wa lénìí mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn nípa ìtàn kékeré tí mo sọ nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí lálẹ́ yìí mo fẹ́ mọ èròǹgbà wọn ìdílé aláyọ̀ mi ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ brọ́dà mi kí ni èròǹgbà tí yín sí ìtàn kékeré tí mo sọ yìí ìyàwó tó lọ mú kọ́kọ́rọ́ mọ́tò ọkọ ẹ̀ pamọ́ nítorí pé ó rò pé ilé ìtura ló ń lọ pẹ̀lú obìnrin tí ò dẹ̀ mọ̀ pé kọ́ńtíráàtì tó máa ṣe wọ́n láǹfààní ló fẹ́ lọ gbà wá kí lẹ rí sọ sí i hmm. níṣẹ́jú kan ìtàn yẹn kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ hmm. ṣùgbọ́n tèmi rí sọ sí ni wípé ọkọ àti ìyàwó a ò gbúdọ̀ ríra wa ní content ọkọ àti ìyàwó ní Áfíríkà hmm. ìgbà tá a bá ti ń wura wa gẹ́gẹ́ bí ọkọ èmi lọ́kọ ẹ̀ òun nìyàwó hmm. mi gẹ́gẹ́ bí ìlànà wa láfíríkà irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa máa ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ti rí gẹ́gẹ́ bíi pé èkejì mi ni àbúrò mi ni Hmm. ẹ̀gbọ́n mi ni hmm. kò ní sí tí wọn ní lè bi ara wọn hmm. kò ní sí pé à ń fi nǹkan pamọ́ fúnra wọn ká ní pé irú àwọn ẹbí yẹn tẹ́ fi ṣe àpèjúwe introduction to this program lónìí ó jẹ́ ẹbí tó jẹ́ wípé wọ́n ti mọ àléébù ara wọn kan tó fẹ́ra wọn pé à ìwọ ìyàwó mi o mo kúndùn obìnrin o ìwọ ọkọ mi o báyìí báyìí náà lèmi náà ṣe rìn kó tó di wípé mo pàdé ẹ o hmm. wọ́n á mọ bó ṣe jọ máa adjust wọ́n á ti ní trust ìdánilójú nínú ara wọn hmm. kò ní sí pé ẹnìkan wá receive call hmm. àbí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fọ́nì sí mi at times tí n bá rí ọkọ tí kò lè gbé fóònù ìyàwó ẹ̀ pé ah, tàbí ìyàwó eh, tí ò lè gbé fóònù ọkọ ẹ̀ ìyàwó mi ò fóònù ẹ̀ ríǹgì wá gbé o kí ló fà á àìní Eh, trust nínú ara tó ní. trust tó tó màmá wa níṣẹ́jú kan kí lẹ́yìn rí sọ̀sì. àti foundation náà ló ti bẹ̀rẹ̀ foundation hmm. ìpìlẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọn trust ara wọn ni hmm. nǹkan tí ó fa gbọ́ mi sí òótọ́ nìyẹn hmm. tó bá yẹ pé wọ́n trust ara wọn ni tí wọ́n mọ ibi tí wọ́n ti bí ọ̀tẹ́pọ̀kùnrin yẹn jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ pé ah iṣẹ́ báyìí ni wọ́n pè mí fún. ẹ ṣùgbọ́n èmi tiẹ̀ fẹ́ béèrè ṣé mo pé ọkùnrin yẹn ń sọ pé jẹ́ kí n sáré lọ tí n bá dé màá wá ṣàlàyé kò sí àsìkò láti máa kọ́kọ́ ṣàlàyé kí lẹ̀yin rí sí irú nǹkan tí ìwà tí obìnrin yẹn wù. ìwà tó wù yẹn ìwà tí ò bójúmu ni hmm. ìwà tí ò bójúmu ni nǹkan tó lè yanjú tó bá hmm. yọ tó bá dé ni hmm. mo ń gbé kọ́ lọ́kọ mi ọkọ mi ń gbé kọ́ọ̀lù mi obìnrin ń pe ọkọ mi dáadáa hmm. obìnrin máa ń pọ ọkọ mi dáadáa hello àti mo ti máa sọ pé hello mà because mo ò mọ orí èèyàn tẹ́ nìyẹn jẹ́. Hmm, bẹ́ẹ̀ ni. hello mà ẹ bọ́lágbọ́lá ẹ ẹ ó dọ̀ màá yẹ kí sáré lọ gbé kọ́ọ̀lù fún ọ. àmọ́ hmm. irú èèyàn tó ń pe ẹ ọkọ tó ń pe ọkọ ẹ tó máa sáré máa fárígá mi ì tí ì bu mi ì tí ì bu obìnrin lórí kọ́ọ̀lù ọkọ mi rí it's not good. ṣé gbogbo àwa obìnrin tá a wà nílé tí wọn náà bá fẹ́ sọ nǹkan sí ìtàn kékeré yìí tí àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi tó bá ṣe kọjú sí ẹ̀yin tó bá èròǹgbà tìyín ẹni tí àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi bó bá ṣe kọjú sí yín ṣé ìwà tí obìnrin yìí wù ṣó dáa àbí kò dáa torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé tó bá jẹ́ pé lè tura lọ́pọ̀ ẹ̀ ń lọ tóòtọ́ náà ń kọ́ obìnrin kò ṣáà mọ̀ kò ṣáà mọ̀ àbí ṣùgbọ́n ọkọ ò lọ ilé ìtura bó bá ṣe kọjú sí yín ẹ tí àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi. ẹ mo fẹ́ bọ́ sí abala eré ìfẹ́ báyìí nítorí pé kò sí àsìkò àsìkò. Hmm. bọ́dà mi ẹ̀yin náà ni àwọn tán ti tẹ àtẹ̀jíṣẹ́ eré ìfẹ́ tẹ́ máa bá wa ṣe lórí ètò lẹ́nu ẹ̀yin ni ó kọjú sí. wọ́n ní kí n kí n gbà pé ẹ mọ arábìnrin rí rí tẹ́lẹ̀ ẹ dẹ̀ṣẹ̀ tí wàá mọ̀ báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ̀ ẹ wá nífẹ̀ẹ́ sí i fún ìgbà àkọ́kọ́ ẹ wá fẹ́ bá wọn sọ̀rọ̀ ó yá gbélẹ̀ fún ìṣẹ́jú méjì. ẹ ǹlẹ́ o arábìnrin orúkọ mi ni Gbénga Okay bí mo ṣe rí yín mo nífẹ̀ẹ́ sí yín mo fẹ́ mọ̀ yín ju báyìí lọ ṣé mo lè mọ̀ yín ju báyìí lọ àti wípé kẹ́ tó sọ ohunkóhun iṣẹ́ báyìí báyìí ni mò ń ṣe mo jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ Madandofo insurance mo dẹ̀ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n bí mo ṣe rí yín láti òkèrè ọkàn mi fà sí yín hmm. ju pé mi ò lè ṣe àkàwé bí fífà sí ọkàn mi yẹn hmm. sí yín bó ṣe rí kò ń ṣe pé torí pé aṣọ tẹ́ wọ̀ o kò ń ṣe pé torí pé ẹwà o kò ń ṣe torí ohunkóhun hmm. ṣùgbọ́n á wù mí ká tún lè pàdé ní ibi tá a ti máa ráyè sọ̀rọ̀ jù báyìí lọ mi wàá mọ bó ṣe rí lọ́kàn yín o. <laughs> Mr. Gbẹ̀ngẹ́nẹ̀ ẹnu yín dùn. <laughs> ẹnu yín dùn bẹ́ẹ̀ bá ti rí pé obìnrin fàì kẹ́kọ̀ọ́ mú ti yín kúrò bẹ̀ kẹ́ lọ. kò wá rí bẹ́ẹ̀ yẹn o mélòó mélòó lobìnrin tí mo ti pàdé lónìí ẹ̀yin náà ò tiẹ̀ wo nǹkan kan ni wípé ẹ̀yin kọ́ lobìnrin tí mo kọ́kọ́ rí lónìí ó ṣe wá jẹ́ ẹ̀yin ni ọkàn mi fà sí hmm. èyí ló máa jẹ́ kẹ́ mọ̀ wípé láti inú ọkàn wa mo ti ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àrídájú ṣé ẹ lè gba ẹ̀rọ ìpè mi sílẹ̀ Àbíkẹ́ fún mi ti yín. ok máa fún mi ní. ó ga ẹ bá mi pàtẹ́wọ́ fún bọ́dà mi ẹnu yín dùn tóòtọ́ ah sísá mi dẹ̀ ti sáré jẹ́ẹ̀lì pé hmm, ó jẹ́ máa bá ẹ lọ ẹ lọ. ẹnu wọn dùn. ẹ lọ <laughs> ẹ ti ẹ̀ dáa. ewu lèmi tún máa ṣe báyìí. Ah, abala eré ìfẹ́ ni ah. abala eré ìfẹ́ ẹyẹ kì í fò ó fi apá kan báyìí fò bẹ́ẹ̀ ni ah. ó yá ẹ ọba mi kọjú sí wọ́n tẹ̀ jíṣẹ́ ni o mo máa kà á wọ́n ní kẹ́ ẹ bá mi kọjú sí dádì yín báyìí ẹ bá ti kọjú sí wọn kẹ́ wá bá mi kọrin ìfẹ́ kan tó dùn tẹ́ bá ti wá kọ tán kẹ wá bá mi kì wọ́n ní orí kì wọ́n tẹ́ fẹ́ kì lẹ́ẹ̀kan yẹn kẹ kì wọ́n délé délé kórè wọ́n wú báyìí kẹ wá bá mi sílé ẹ̀ ìṣẹ́jú méjì ló kù. orin ìfẹ́ wo ṣé tèkìtì ni kí n kọ ni àbí tèkù. gbogbo ètò bá ti yá náà ni tó bá ti yá kì í pẹ́ mọ́ kò bá jẹ́ ẹ̀fẹ̀ bíi èjì òwúrò lẹ́fẹ́ kọ kò bá jẹ́ olómi lẹ́fẹ́ kọ gbogbo ìtẹ́ bá ti fẹ́ kọ náà ni. olómi ah, ẹ̀ wà dá. olómi. Ah, òní hmm. tèmi ah. ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣáàlàdà mi lọ́lá olúwa kò sóhun tó yà wá. Yes, kẹ̀. Lómi. Ẹgbẹ́ e sókè. Orin tèmi. Ah. Ah. ọ̀rẹ́ mi olùfẹ́ ojúkọ ṣàlàdání lọ́lá olúwa kò sóhun tó yà wá. ẹ bá mi kì wọ́n lórí kì wọ́n délé délé. ọmọláṣíyan ògèdèrè gbèjì òmẹrùkẹmọ ó torí ká lè máa bá sọnù mhm. ó gbin bí obì dé òbára mhm. ṣígọ̀ǹgọ̀ǹ mhm. ọjà lọ́jà owó gbé ẹja tàgbòtàgbò ìyẹ́fà hmm. ló mú ṣe ọgàn tí ò ní ṣèje ó hmm. múlé bọ tí wọn règèrègè ọ̀ka ojú ọ̀nà ó lé fùrù kọ̀ọ̀kan ọmọ odò ọmọ àárí. <laughs> ṣé ìjọba máa wò wọ́n lójú bẹ́ẹ̀ náà <laughs> mi fi kíìsì <laughs> ẹ ó dá mi lójú pé ẹ̀yin aráalé ẹ̀ ń àwọn ìdílé aláyọ̀ mi lórí ètò bàbá ètò lẹ́ni bẹ́ẹ̀mi gan ṣe ń gbádùn wọn bó ṣe ń kí àwọn oríkì yẹn orí mi dẹ̀ ń wú àti ah. bí gàrí ìfọ̀ ah. <laughs> ọmọ ọgbà ọmọ ìkòdò ọmọ ah. ọkọ mi ọkọ mi máa bọ máa bọ máa bọ mi eh, <laughs> Eh, lórí ètò lẹ́ni àgbádùn ara wa ṣùgbọ́n kí n tó máa dágbére arẹ́gùn kékeré yìí gbà láti iléeṣẹ́ Splendor Cakes ẹ̀yìn àwọn Splendor Cakes wọ́n ní ẹ̀ṣẹ́ tẹ̀ wá sórí ètò bàbá ètò oníkà fún yín kí ẹ bá wa fún àwọn ọmọ tí ẹ bá délé ó yẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Splendor Cakes ní ìṣẹ́jú kan. iléeṣẹ́ Splendor Cake. cake. Eh and event management. bẹ́ẹ̀ni. a dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀bùn tẹ́ fún wa o iléeṣẹ́ yín ò ní jóná o òkè òkè báyìí lẹ́yẹ ń fọhùn iléeṣẹ́ yín máa máa gòkè tí ni o. àmì yóò yẹ tí bá mi eh. dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn. iléeṣẹ́ Orísun tẹlifíṣàn hmm. ẹ lágbára Ọlọ́run nínú àwọn tẹlifíṣàn tó wà lágbàáyé hmm. orúkọ iléeṣẹ́ tẹlifíṣàn ò ní parẹ́ a máa gbòòrò sí i. àṣẹ́gun. program tó dáa tó dáa a tún máa máa ríwò lórí program yìí. àmín ẹ ṣe ẹ̀yin ìdílé aláyọ̀ mi ṣé tí mo bá ti pè yín wá sórí ètò bàbá ètò lọ́jọ́ mi tí ẹ máa dá mi lóhùn. why not why not. Hmm. we are at your service at any time. ẹ ṣeun gan ni adúpẹ́ adélébàrè àrìnàkúrẹ́. àmín ò ní rí jù báyìí lọ lórí ètò lẹ́ni ó lè dá mi lójú pé gbogbo àwa olólùfẹ́ pátápátá tá à ń wò mí lè ní a ti rí ohun kan tàbí méjì a ti rí gbámú ẹ lórí ètò pẹ̀lú mi lè ní ẹ jẹ́ ká mú gbogbo àwọn kìíní ìsọ́wọ́sì ká má fi jẹun tí wọ́n bá lè jẹ́ oníṣẹ́ ọwọ́ kan tàbí nǹkan kan tó fẹ́ bá mi gbé wá sórí ètò kí n tún máa fi gbé ètò yìí lárugẹ gẹ́gẹ́ bí àwọn Slender Cakes ti ń ṣe ẹ ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi màá fi ti tèmi màá fi gbé tiyín lárugẹ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 Eh, gbogbo social media mi tẹ́ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí at ọ̀nàbàjò ọláwálé facebook twitter and instagram at ọ̀nàbàjò ọláwálé tí o bá ní èròǹgbà kan tó fẹ́ sọ fún mi ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ṣọwọ́ sí mi màá gbà á màá dẹ̀ dá yín lò ẹ kó ìpolówó ọjà yín wá kí n bá yín polówó ẹ̀ lórí ètò bàbá ètò ẹ pẹ̀lú àwọn ìdílé aláyọ̀mí kájé kó gbogbo ayín jẹ bí báyìí o tó bá ti máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo ní kí n bá yín láyọ̀ kémi gan kí n wà láyọ̀ káfíńre pàdé ó dàbọ̀.